àké sí òbí da láwọn ọmọ káyé má fọmọ mi ṣọ̀dá mi ọmọ wẹ̀wẹ̀ nílé aládì bá a bá bí tán nǹkan lọ́njẹ́ ẹ̀kan ṣe tiwa. Abiyamọ ayé yìí ooo ẹ bọ́rọ̀ mi. òbí ń jìyà lóbi ọmọ bàbá torí igi gbòdì ó yẹ kó lè finá fún níyà. omi òòè akádùúgbò mi ṣọ̀tá ọláyẹ ọmọ mi má ṣe bá mi ṣọ̀tá tìyẹ mo kù ń ṣe òbí ń jìyà lórí ọmọ bàbá sórí igi gbòdì ó yẹ kọ́lẹ́ ìfiná fún níyà omi òwe akínbómi ṣọ̀tá ò láyé ọmọ mi má bá mi ṣọ̀tá tí ẹ mọ̀ kún ṣe. ojú inú o ayé gidi fọ́ títa náà ẹ mọ̀ bímọ dáadáa ayé ti kẹsẹ̀ kan rọ̀ nínú ẹsẹ̀ méjì tá a yé ni. ìkan tó kù ètòkè ẹ máa tó lẹ̀ mọ́ káyí má fọmọ ọmọ ẹni bá a níjà o ẹ̀yà. àjẹyẹ jọ o ànàmọ́ nọyẹ òbí ń jìyà lóbi ọmọ bàbá torí igi gbòdì ó yẹ kó lè fi náà. Funiya omi òwe akímọ̀ omi ṣọ̀tá ọláyé ọmọ mi má ṣe bá mi ṣọ̀tá tí ẹ mọ̀ kú ń ṣe. òbí ń jìyà lórí ọmọ bàbá torí ìgbòdì ó yẹ kó lè finá fúnìyá omi òwe akímọ̀ omi ṣọ̀tá ọláyé ọmọ mi má ṣe bá mi ṣọ̀tá tí ẹ mọ̀ kú ṣe. àwo ni wọ́n ń fọ̀ láti ẹ̀yìn àbí. ẹ bá ṣe tán sùn síbẹ̀. o omi ló ti ó yìí o omi àmàlà ló ó yìí o ṣé ẹ ní ìró lásìkò. ọba ati Ẹma má tẹ̀ èmi gan ọ̀ràn yín àbọ̀ abá ń bá dalẹ̀ mi náà ń jókòó mi ẹ kú mọ ọ̀rọ̀ ìyá kan ló ń ṣe mí tó wà ẹ gbà má. èló ni ṣé ń mi ò ní change. ẹ ṣe jàre ó dàbọ̀ ẹ máa fẹ́ yọ kan máa fọ. ẹ kú kalẹ̀. ó jàre ìyá mi. Ah, pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́. ṣé ó ti tán èló wà ní owó yín. Eh, one thousand five. one five ó dà kò burúkú sówó ńlẹ̀ tó bá di lọ́la kẹ wá gbà. ẹ wo ẹ̀sán ti jẹrin náà ẹ̀sán nǹkan tí mo dẹ̀ fi ń jẹun nìyẹn jọ ẹ wọ ẹ má kà mí lákọ tẹ bá ti rí pé kò tẹ̀yìn lọ́rùn ẹ palẹ̀ mọ́ gi yín àwọn tó fẹ́ máa kógi fún mi oṣooṣù ni èyí tí mò ń ṣe fún yín mo fi ń ṣàánú yín ni àánú yín ni mò ń ṣe tẹ́ ẹ bá mọ̀. ó dà kó burú ṣé bẹ́ẹ̀ ní ọ̀la. ẹ bá dọ̀la kẹwàá. ṣe é tójú ẹ wá dọ̀ báyìí. ṣẹ́wàá inú mi ò dùn rárá. <laughs> kí ló fà á. ohun tó ṣẹlẹ̀ ni pé ìgbà tí mo dọ́dọ̀ mọ̀ sí lánàá condition tí mo bá wọn tẹ́ mi lọ́rùn. ó ti tó ijọ́ mélòó kan tí láńlọ́ọ̀dù wọn ti fún wọn ní quit notice. èmi náà dẹ̀ lọ bá máa yẹn lánàá pé kí n tiẹ̀ bá sọ̀rọ̀ kí n bẹ́ẹ̀ kí n sọ̀rọ̀ tútù pẹ̀lú ẹ̀. mo fọlọ́run bẹ́ẹ̀ dánwò tó bá wo àwọn ọ̀rọ̀ kò bá kún gbé ọ̀rọ̀ bànújẹ́ tó bẹ̀rẹ̀ sí ní sọ sí mi ah, oh my god ah, bọ̀kúnlé wọ́n fún mọ́mí quick notice látọjọ́ yìí o ò dẹ̀ sọ fún mi débi wípé landlord wá ń da mọ́mí láàmú. mo ń bọ̀. òbí jìyà ló bí ọmọ bàbá sórí igi gbòdì ó yẹ kó lè finá fún níyà omi òwe akímọ̀ omi ṣọ̀tá láyé ọmọ mi má ṣe bá mi ṣọ̀tá tí ẹ mo kú ń ṣe òbí jìyà lórí ọmọ bàbá sórí igi gbòdì ó yẹ kó lè finá fún níyà omi òòrè akíkó mi ṣọ̀tá ò ọmọ mi má ṣe bá mi ṣọ̀tá tí yẹ mo kú ṣe. check five hundred thousand naira rí so wàá lọ gbà nísìnyí kò fi owó yẹn kò fi gba náìsí ilé mi fún mọ́ mi then after yẹn máa fún ẹ ní another five hundred thousand naira wàá bá mi fún mọ́ mi kó fi wá nǹkan tó máa ma ta. ṣẹ́wà mo mọ bí n ṣe máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ àmọ́ ọlọ́run abámisọ ẹlẹ́sọ rẹ̀ mo ṣe mo dúpẹ́ mẹ́ta. kò tọpẹ tí mi bá ṣe fún ọ tó jọkọ mi ni mo ti fẹ́ ṣe fún bọ Kúnlé ó ṣe mí o. kí ni mo ṣe. mú mi ẹ wà nírò condition báyìí látọjọ́ yìí o ò dẹ sọ fún mi. ṣé o mọ̀ pé ìdùnnú ẹ ayọ̀ tèmi ló jẹ́ tó bá ń banú jẹ́ inú tèmi náà ò lè dùn wò kúnlé jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ ọlọ́run ló ní owó lọ́wọ́ ṣeré àwọn ọmọ ènìyàn a ń ná ọkọ mi anything tó bá need béèrè lọ́wọ́ mi má ṣe fún ẹ. olómi o eh, ẹni ọkàn mi hmm, alábàámi mi alájọsọ mi mọ̀rẹ́ you are the honey of my life. Masirare. Iyonigi iye onígi ẹ wá gbowó yín o. kò tí ì pé. èló ló kù. one thousand five lówó yín. iye tèmi máa san nìyẹn igi wo ló kó wá igi tó kó wá tó yẹ pé bó ṣe ń fi sí nọ́bà yẹn fi ló ṣe kò múná jáde one thousand tí mo ní tí mo máa san nìyẹn. torí ọlọ́run ẹ̀ẹ́dẹ̀ ṣàánú ajé mọ́ mi lára torí ọlọ́run. ẹ jọjọjọjọ má fi ajé kọ́ mi lọ́rùn o má fi ajé kọ́ mi lọ́rùn tí ò bá wọ̀ má kogi dé sàkání mi mọ́ má lọ tajà ẹ síbò mi kì í ṣe túláàsì ìwọ aláṣejù yìí. akọ́ríkọ̀dì ẹ bówù ẹ kò gbà bẹ́ẹ̀ bó bá rí pé kò tẹ́ lọ́rùn o lè lọ́mọ́ lọ́pàá wá bóyá mi mo gbójú lọ́wọ́ ẹ ni àṣàlàyé fún mi. a kò á sí ẹ lẹ́nu mo mọ ibi tó ti ṣẹ̀ bátọ̀dọ̀ ọlọ́run ni o bíbi tó ti lọ ṣẹ̀ sí wọn náà ti tawọ́ sí ẹni èkó kò yé mi ó yọ ọlọ́run. má dèbí mọ́ o má tagi fún mi mọ́ báyẹ̀ dà síwájú ọláràkà. àbíàmọ ayé. ẹgbẹ́ wọn bọ oúnjẹ náà fún mi ẹbí ń káyé má fọmọ wa ṣe pàṣọ náà náà ni ayé yìí ó máa le gan. abiyamọ ayé o ee. Eh, eh. abiyamọ ayé o mo fẹ́ kẹ́ ẹ gbọ́ o. àdúrà la máa ṣe lójoojúmọ́ àkẹ́sí òbí dá lára ọmọ táyé má fọwọ́ mi ṣọ̀tá mi. ọmọ wẹ̀wẹ̀ nílé aládì bá a bá bí tán nǹkan lọ́nà ẹ̀kan ṣe tiwa. abiyamọ ayé yìí o ẹ bọ̀rọ̀ mi òbí ń yeah torí ọmọ bàbá torí igi gbòdì ó yẹ kó lè finá fún níyà omi òòyè akádìbò mi ṣọ̀tá ọláyẹ ọmọ mi má ṣe bá mi ṣọ̀tá tìyẹ mo kù ń ṣe òbí ń jìyà lórí ọmọ bàbá torí igi gbòdì ó yẹ kó lè finá fún níyà orí òwe akíbomi ṣọ̀tá ò láyé ọmọ mi má bá mi ṣọ̀tá tí ẹ mo kún ṣe. ojú inú o ayé gidi fọ́ tìta náà ẹ mọ bí wọn dáadáa ayé ti kẹsẹ̀ kan nínú ẹsẹ̀ méjì tá a yé ni. Oh ìkan tó kù ètòkè ẹ máa tó lẹ̀ mọ́ káyé má fọmọ ẹni. ṣé ti jẹun ṣá. bá a níjà oore ẹ̀ àjẹyẹ jọ ànàmọ̀ nàyẹ òbí ń jìyà lóbi ọmọ bàbá kò rí ìgbò òdì ó yẹ kó lè fi náà fún níyà òbí oore akíwò mi ṣọ̀tá o láyé ọmọ mi má bá mi ṣọ̀tá tí ẹ mo kú ń ṣe òbí jìyà lórí ọmọ bàbá torí ìdìbò ó yẹ kọ́lẹ́ẹ̀kì náà fún níyà omi ooo akíwò mi ṣọ̀tá o máa padà wá wò yín máa tún padà wá wò yín ẹ pè mí. òbí jìyà lórí ọmọ bàbá torí igi gbòdì ó yẹ kó lè finá fún níyà omi òòyì akádìbò mi ṣọ̀tá ọláyé ọmọ mi má ṣe bá mi ṣọ̀tá lórí ṣe. I love ń da báwọn ni. kúnlé kí sound dọ̀wọ̀. wọ́n kún ṣe mí jàre mo receive call kan sí ni wọ́n dẹ̀ sọ fún mi para mọ́ mi ò yá gan-an o serious. tí mi ò bá wá pè yẹn kọ. èmi náà ṣe gbọ́n sínsìn ni wọ́n ṣe pè mí ni. anyway màá ní kọ́ ọmọ lọ́jọ́ òwúsà káwọn tẹ́. sanwó mi. wà á lè rí i ṣùgbọ́n kúlé tó bá rí pé kò sí improvement kó gbé wọn lọ sí hospital mi o. thank you very much Uda o ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ o ṣe. máa gẹ́ bá a ṣe ọ̀rọ̀ ìdí mi náà padà wí ẹ́. àjọsọpọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan láàrin oṣù mẹ́ta. láàrin èmi àti ẹ̀yin tẹ́ jẹ́ aṣojú àwọn òṣìṣẹ́ láì gbára wa ní àkókò níwọ̀nba àgbà tá ti fi ti olúwa síwájú kókó ọ̀rọ̀ mi tèmi ni ìfẹ́ ìfẹ́ ṣe pàtàkì ìfẹ́ ṣe kókó. gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ ta dẹ̀ máa ń gbọ́ wípé ìfẹ́ làkọjá ọ̀fẹ́. mo wá ń rọ gbogbo wa wípé ká nífẹ̀ẹ́ ara wa nítorí ìgbéga iléeṣẹ́ yìí èmi mọ̀ wípé àwọn tí mo jù níléeṣẹ́ yìí wọn ò pọ̀ àmọ́ àwọn tó jù mí lọ wọ́n pọ̀ àmọ́ nípasẹ̀ ìfẹ́ a ò ní rí àṣìṣe ara wa lágbára ọlọ́run ìkejì níbẹ̀ ni wípé àwọn board wọ́n ti ṣe ètò ẹ̀kúnwó fún oníkálukú wa ìyẹn nìkọ́kọ́ o níparí oṣù wọ́n ti ṣètò àti máa fún ẹnìkọ̀ọ̀kan wa ní foodstuff àti provision so ẹni tó bá ní ìbéèrè. madam um, nípa ti hospital tí ẹ sọ yẹn ìbéèrè tèmi fẹ́ béèrè ni wípé ṣé àwa òṣìṣẹ́ nìkan ni a ní ẹ̀tọ́ sí ni àbí pẹ̀lú àwọn ẹbí wa <laughs> ó yẹ kí n kọ́kọ́ dúpẹ́ ti ẹ̀kúnwó owó oṣù àwọn òṣìṣẹ́ tí ẹ ṣe ọlọ́run máa bùsápò yìí àgbéga àgbéga lè máa rí ẹ̀ nírà padà sí burú láéláé. àmín ẹ wò ẹ má wọrí torí gbogbo yín lè ń ṣiṣẹ́ takuntakun nílé iṣẹ́ yìí Mrs. Shesan ẹ lè bá mi dáhùn sí ìbéèrè wọn. gẹ́gẹ́ bí madam ti sọ nípa ọ̀rọ̀ hospital nǹkan tó ń try láti sọ ni pé bẹ́ẹ̀ ṣe wà tẹ́ jẹ́ ọkùnrin ìyàwó yín àti ọmọ yín wọ́n lẹ́tọ̀ọ́ láti jàǹfààní gẹ́gẹ́ bí èmi náà tí mo ṣe jẹ́ obìnrin ọkọ mi àtàwọn ọmọ mi wọ́n lè jàǹfààní. <laughs> This is wonderful. um, so bọ́rọ̀ náà ṣe jẹ́ nìyẹn ẹ ṣe gan mo dúpẹ́ gan lọ́wọ́ gbogbo yín ẹ ṣe gan ma ẹ ṣe gan àwa náà ṣètò láti sọ fún àwọn òṣìṣẹ́ tó kù àdìmọ̀ pé wọ́n máa dùn gan ẹ ṣe gan ma ṣáà lè máa lọ mrs sheson ẹ bá mi ní kí sẹ́kẹ̀tì mi wọlé wa. àwọn àgbà bọ̀ wọ́n ní èèyàn yín ni yín ni rẹ̀ ní ṣèyí àti pé bí a bá dúpẹ́ àná àárí mi gbà. wíwá tá a wá bí lẹ́nu nípa ọ̀rọ̀wọ́ ọjọ́ sí tẹ fún wa òun la wá fún láti wá gba àkáǹtì nọ́mbà yín láti lè dá owó náà padà. owó ẹ̀ẹ́dọ́ sísá tó èló lówó yẹn gan five million naira ni a dẹ̀ ti ṣetán láti sọ seven million naira kí tí million naira máa jẹ́ interest lórí ẹ̀ torí àwa náà rí èrè nìkan tá a fi ṣe èrè tá a rí tó pọ̀. a rí èrè o a rí èrè púpọ̀ pàápàá. ó mà ṣe o Mr. Dotun sherry bank lè ti lè ya owó tẹ̀lé san interest sherry as for me èmi ò kí yáyàn lówó èlé. <laughs> torí ìwé mímọ́ gan sọ wípé ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun náà lẹ́ni kejì ẹ̀ nípa ìdí èyí èmi ò yá yín lówó mo fún yín ni. Ah. ẹ fún wa ẹ fún wa lówó. Ah. èyí ṣe tèmi fọlọ́run ni. ẹ wo bí sister, sista ṣẹwà ojú ò ti. tì yín ah, ilé iṣẹ́ yín ò ní ṣe kíni kò ní jẹ́ gbèsè ah, ẹ ní làkísà kẹyìn aṣọ ẹ ní jẹgúngún kẹyìn ẹran o ẹ ní mọṣẹ ẹ ní mọyà ẹ wà ní fojú sunkún ọmọ àwa la ṣe lè ṣe lóore báyìí fún. ṣíṣe ṣàlùlọ ṣáà. ẹ ṣe o ọpẹ́. Kẹ́mi amàdẹ̀kù múra ìgbéyàwó ọ̀rẹ́ wa oyin dà. ṣẹwà àwa nìyẹn o kọ́lọ́n jẹ́ kọjọ́ kórè. àmì o ọ̀rẹ́ mi kọ́lọ́n má ṣe wá ní ẹlẹ́mìí tí ò ní dọ́là tó ń da oṣù mẹ́fà. <laughs> bẹ́ẹ̀ ni wo ọ̀rẹ́ mi lọ́jọ́ ìgbéyàwó yín dà elérò asùnge nítorí pé àwọn ẹbí ọkọ ẹ̀ wọn ò mú ọ̀rọ̀ ìgbéyàwó ní kékeré rárá wọ́n fẹ́ fagidi ni. irọ́ ni o ah. ah, wo kẹmi sori ní ọjọ́ yẹn èmi gan wá jẹ́ kó mọ̀ wípé Oyinda ní ọ̀rẹ́ kan sori brand new jeep mo máa fi present wọn àtọkọ ẹ. irọ́ ni ọ̀rẹ́ mi ah, ìwọ náà ló tó bẹ́ẹ̀. Eh, àmọ́ àdúrà kan tèmi fẹ́ gbà ni wípé kọjọ́ tiwa náà kó dé láyọ̀ àtàlàáfíà. àmì o lágbára Ọlọ́run ó ti di dandan sórí gbogbo ẹnikẹ́ni tó bá ti ń bọ onírè yọ ó di dandan kóun náà ṣe nǹkan rẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ṣé wàá ṣé o lọ síbi kankan kó sinmi dé ọ̀dọ̀ Kọ́lá. ọ̀dọ̀ Kọ́lá ni wo sórí bí mo ṣe wà báyìí ọ̀dọ̀ Kúnlé mi ni mo ń lọ ìbẹ̀dẹ̀ mo máa sùn sílé ni. Hmm, hmm. ìwọ àti Kúnlé ṣá orí ló máa pọrùn. Hmm, jẹ́ kí èmi náà gbé báàgì kápẹ́jọ́ máa lọ pàtẹ́. tẹ́sítì nìyẹn kẹ́ni yẹn wọlé. bébì. very much okay. mo mọ̀ pé surprise ló máa jẹ́ fún ẹ bó ṣe rí mi lójijì. Hmm, ìyàlẹ́nu ló jẹ́ fún mi náà because ó so fún mi tẹ́lẹ̀. sit down. anyway mo kàn fẹ́ kó mọ̀ wípé ìgbà tó bá wọn ọmọ onílé ló lè wọlé láì kanlẹ̀kùn. no problem ìwọ ló ní mí náà mi dẹ̀ mo ní ẹ ara tó bá wù ẹ ní kò fún mi dá. wo ọdún kẹmi mo tẹ̀ tí ń bọ̀ ń sìn ó tẹ̀ ní kí wọ́n sìn wọn lọ sọ́dọ̀ Kọ́lá ṣùgbọ́n mi sọ fún pé mi ò lè tẹ̀lé o pé ọ̀dọ̀ kọ́ mi mò ń lọ ọ̀dọ̀ ẹ̀dẹ̀ ni mo máa sùn. how twenty naira. twenty naira.

nǹkan tó ń ta láti sọ fún mi sí ni ibi ló máa sùn lálẹ́. of course àbí ṣé any problem wà ni. problem ìwọ. <laughs> oh sorry. Right. hello mọ́mí. Ah. kí n máa bọ̀ ń sìn sìn. all right mo ti gbọ́ ma màá máa bọ̀ ma. pè mí sí wọ́n lè ní kí n máa bọ̀ right now lọ́sọ̀dọ̀ mi. kúnlẹ̀ kí ló ṣẹlẹ̀ sí mọ́mì. èmi náà ò tí ì mọ nǹkan tó ṣe wọn. àbí kakójọ lọ rí wọn. no o ṣe má ṣe o jẹ́ kí mi lọ kí wọ́n dúró má pa náà ń sìn. Ah, kúnlẹ̀ ṣé nǹkan tó ń try láti sọ fún mi nísìnyí ni wípé o ò lè jẹ́ kí mi àti ẹjọ́ lọ sọ́dọ̀ mọ́mì àbí o ò fẹ́ kí n mọ wọn. not like that o ṣórí gbogbo nǹkan ló lásìkò tó bá tásìkò tó wà mọ́ mọ́ mi máa ń mú ẹ lọ. Kúnlé lẹ́nu ẹ̀ gbogbo nǹkan ló lásìkò. ṣẹ̀wà ó tètè máa ń ka nǹkan sí jù má bínú tí mi bá mú ẹ lọ lónìí sì máa mú ẹ lọ́jọ́ mi ní tí mo nǹkan tó ń ṣe wọ́n. ṣẹ̀wà má má sáré bínú báyìí mọ́ náà ó sì máa mọ̀ wọ́n kíkẹ́ ẹ́ sì ṣùgbọ́n. sọ fún ẹ wípé gbogbo nǹkan ló lásìkò mo yìí máa mú ẹ lọ sọ́dọ̀ mọ́mì ní pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ àmọ́ kò yẹ kí ọmọ ọba máa kánjú wòran olè o torí wípé ààfin bàbá ẹ náà ti máa ṣèdájọ́ olè. a ní kò ní sùúrù èmi ni mo sọ fún ẹ pé màá mú ẹ lọ wàá dé mú ẹ lọ. ok mo ti gbọ́. take care ìṣèṣogbọ́ àmọ́ o ó ní nǹkan tí wọn náà ń ṣe fún mi láti ìjọ tó ń bà mí níjà kí ni nǹkan náà. káti ẹni wípé èmi ò mú ẹ lọ sọ́dọ̀ mọ́mì mi but máa ń sọ̀rọ̀ wọn lójú ẹni gbogbo gbà ó dẹ̀ máa ń fún mi lówó láti tọ́jú wọn but ìwọ ò ever sọ̀rọ̀ àwọn òbí ẹ níwájú mi rí. ṣùgbọ́n mo sọ fún ẹ pé mi ò ní bàbá mọ́. mọ́mì ẹ̀ ń kọ́ kí ló ṣe wọ́n. yẹgi fún oníbàárà mi ni mi ìwà bá wọn lé wọn á ní kó má lọ di àríyànjiyàn ni mo ṣe ń gbé lọ tó bá ṣe díẹ̀ màá tún lọ wo wọn oníbàárà ṣé ṣẹwà tó dá yín lókòwò okòwò igi ló dá yín ni adéṣẹwà ṣé ẹ̀ ń ríra ni a máa ń ríra dáadáa mo sì rí last week gan tó ṣàlàyé fún mi pé òun rí yín o òun ti gbalé fún yín o òun dẹ̀ ti fún yín lówó pé kẹ́ fi dá okòwò. adéṣẹwà mo ti fi ojú mi yìí kan adéṣẹwà a ti fẹ́ ju ọdún mẹ́fà ni. ọdún mẹ́fà. ọdún kẹfà rèé tó ti fojú kan àwọn òbí tó bí ẹ ah, kí ló dé irú ẹ̀ṣẹ̀ wo ganan bá ṣe ẹ ṣe wà dá mi lóhùn. kúnlé farabalẹ̀ tí ò bá nídìí obìnrin ò kí ń jẹ́ kún mọ́ lò kò kún ṣe pé èmi náà mo ìyà ọ̀dájú ọmọ bẹ́ẹ̀ ṣo fẹ́ mọ̀ dì. ẹ ó yà ó mo fẹ́ gbọ́ ìdí náà o bọ́rọ̀ náà ṣe rí ni. wọ́n ní àbátálágẹ mọ́ bá dá òun lòrìṣà òkè gbà o ìwé ìwé ayé bá wí òun lè gbà òun gbà o adéṣẹwà gbogbo nǹkan tí ń bá sọ sí ẹ lára látẹ̀lé ìlọ kó máa ṣẹmú ẹ lára o adéṣẹwà láti èní lọ kó má rí bá ti ṣe kó má rọ́nà gbégbà kó má rí jẹ kó má rí mu adéṣẹwà lédè rèé jágbajàgba oníkọ̀ọ́ bá ti lórí ayé ẹ o kó má jára ayé kó má jẹ́rú ọ̀run látẹ̀lé lọ kó máa tawọ́ náà ni kó máa tọrọ jẹ ni. nítorí pé tí ọmọdé bá mú ọṣẹ dání a ní àṣẹ tí àgbà bá mú ọṣẹ dání a ní àṣẹ àdéṣẹwà gbogbo tí mo sọ sí ẹ lára lẹ́nìí kò ṣẹ̀ mọ́ ẹ lára. mọ́ mi mọ́ mi mọ́ mi kí ni mo ṣe bí tẹ ìṣàdúró ètè báyìí fún mi mọ́ mi ṣépè fún ẹ mọ́ mi ẹ̀yin ò ṣépè fún mi ẹ̀yin ò ṣépè fún mi mọ́ mi tí mi pa adéṣẹ́wà òní nípa tí òní rọ̀rọ̀ gbégbá máa ní kí ni mo ṣe fún yín torí Ọlọ́run. ìwọ òwò wá jókòó kí n ṣàlàyé fún ẹ jókòó kí n ṣàlàyé fẹ́ mi lè ṣépè fún ẹ. Màámi ẹ̀yin ò ṣépè fún mi èyí tẹ̀ ṣe yìí kọ́ màámi kí ni mo ṣe fún yín torí Ọlọ́run àgbọ̀ Ọlọ́run tèmi bá mi màámi kí ni mo ṣe fún yín. màámi ẹni sùúrù lọ ṣé yìí kọ́ lẹ bí mi ni. adéṣẹ́wà mi ì ṣépè fún ẹ mi lè ṣépè fún ọkọ mi jọ ṣàánú mi. ẹ wo ẹjẹ wá sọ̀rọ̀ kankan fún yín jẹ́rìí ìtẹ́ ṣe lẹ́nu gbogbo ayé ló máa gbọ́ gbogbo ayé ló máa gbọ́ báyìí ló fòfin ṣàlàyé fún ẹ báyìí ló fòfin ṣàlàyé fún ẹ adéṣẹ́wà mi lè ṣépè fún ẹ adéṣẹ́wà adéṣẹ́wà mi lè ṣépè fún ọkọ mi jọ. mọ mi ẹ ṣe èpè fún ẹ ṣe wà are you sure cause ah, ìyá tó bíyàn ló ṣe máa ṣépè fún yàn. ọlọ́run kẹ́mi mi ò lè parọ́ fún ẹ lóòótọ́ mọ́mí mi ò sí bí ṣùgbọ́n ẹlẹ́dàá wọ́n wà bí tó bá rí àwọn ìpè ńláńlá tí wọ́n fi ṣiṣẹ́ fún mi àkébí mọ́mí tó wá mú oògùn dání wọ́n ro aṣọ ogun paṣọ lè má jìn. ẹ ẹ ẹ kẹ́mi dúró náà dúró kí ló ṣe fún mọ́mí ẹ̀ gan ah, mi ò ṣe kankan fún mọ́mì mi wọ́n rán mi ṣẹ́rí kí n má lọ bí wọ́n mi dẹ̀ ṣe wà yẹn mi ìjówó wọn rí ok kàtẹ́ wọn á sí omi pé mo ṣẹ̀yà tó bí mi lọ́mọ ṣó yẹ kó máa ṣàwádúró ìpè bẹ́ẹ̀ yẹn fún mi àwọ̀. ṣẹ̀wọ̀n tí bá ní ọ̀rọ̀ yìí ní tẹ́ gbé dúró yìí kò pọ̀ ju ọjọ́ orí mi lọ irọ́ ni mo pa fún ẹ. àmọ́ èmi bá ní ká fi ọ̀rọ̀ yìí lọ àwọn àgbàlagbà àbí torí ọ̀rọ̀ elépè ìdéyè mi ò rí sí o èmi ò mọ nǹkan tá a lè ṣe sí tẹ̀ ti sún mi bí ìwọ̀n nǹkan tẹ̀mí lè jẹ́ ó sún mi. anyway má sọ fún mọ tó ti gbọ́ ọlọ́run akọ́wà mọ́ ṣe dúnà ó sì rò pé ìyá yìí ló bí ọlọ́mọ. bẹ́ẹ̀ ni dáàdì àwọn ló bí ìyá tó da ìjẹ́ lé lórí gangan nìyẹn àbí ṣẹwà àbí àṣírí kan wà bẹ́ẹ̀ tó fẹ́ sọ fún mi ni àṣebáwo ó ṣàmùnà ó kẹ́mi mọ́mí mi ní ewu bàbá ìyá tó bí mi lọ́mọ gbọ̀ngàn ni. ṣé kìí ṣe pé bóyá ọ̀sẹ̀ lẹ́sẹ̀ kan bóyá ti ń bínú. tí ò sáré jí o. rárá sáà mi ò ṣẹ̀wọ́. àbí ó ti wo àkọsẹ̀jáyé pé bóyá láàárín àwọn ọmọ tó ń bí ìwọ ló ṣoríire àbí ìwọ ló yàn tó ń yanjú láàárín wọn. <laughs> èmi nìkan ni mọ́mì mi bí. sẹ́mu pọ́nmọ́ tí ọba ti soríire gìgìrì ẹsẹ̀ ìyá rẹ̀ báyìí lè yan mọ̀ o. ìyá ni wúrà bàbá ni tíkì òòṣà bí ìyá ò sí ìyá làbá máa bọ. bí mo ṣe ń wo ohun ó dàbí ẹni pé àjẹ́ nìyí ẹ̀ tí ń bá parọ́ eh? àjẹ́ pọ́nbélé tí ọ̀la dàlù tí ò ní àǹfòmí ewé ọlọ́wọ́ aṣọ pupa lọ́sàn-án gan o sì fojú ara rẹ̀ rí báyìí ajẹ́nìyẹ ajẹ́nìyà tó bí ọ ajẹ́ green wà ajẹ́ white wà ajẹ́ dúdú wà sọ̀rọ̀ ajẹ́ funfun ọ̀sán gan làwọn yìí ń mú jẹ tí wọn bá sàn lórí báyìí òòró báyìí ló sì ti gbẹ ìmíì sì wà tó bá jẹ́ àjẹ́ gidi ẹsẹ̀ báyìí ni ó ti mú ọ tó bá fa ẹ̀jẹ̀ rẹ látẹsẹ̀ òun lè fi rí àwọn tí ń san ẹsẹ̀ rìn wọn. àwọn àjẹsán lẹ́sẹ̀ nu àwọn yìí wọn ọ̀tọ̀ ni àjẹ sikesike tún wà o tí wọn bá mú ẹ tó bá pọ́n mú gbàyà ìgbẹ́ báyìí ẹ̀yìn ló ti sùké èyí tí wọn bá tẹ ẹ̀jẹ̀ rẹ̀ wálẹ̀ yóò sùké wájú yóò sì tún sùké lẹ́yìn ọlọ́mọ jẹ́ kó rí. àwọn àjẹ́ míì tún wà tó jẹ́ pé sẹ́tì wọn bá ṣètì tí wọ́n tún fẹ́ gbàṣẹ́ fún yàn wọ́n á tún mọ ímpọ́ọ̀tù àjẹ́ wá bí láti wá ṣiṣẹ́ ọlọ́mọdé orógun àjẹ́ ìlú ọba àwọn yìí ò tún burú òru wọn fi ń wọ̀lú tí wọ́n bá bà léyìn òun ó bà tiẹ̀ jẹ́ pátápátá ni ọlọ́run ò ní jẹ́ kí tiẹ̀ ó bàjẹ́ mọ́ lọ ọ̀dọ̀ ìyá rẹ mọ́ ọ́n. mọ́ lọ sí ọ̀dọ̀ ìyá rẹ gbọ́dọ̀ fojú kanra yín mọ́ o mọ́ lọ gbàgbé nǹkan síbẹ̀ o mọ́ sìn dọ́dọ̀ ìyá rẹ ìyá rẹ gbàjẹ́ o. Ah, bàbá ọgbọ́ bẹ́ẹ̀ pé mẹ́fà ẹ sì dúró bẹ́ẹ̀ sí tòun lẹ́sì gbẹ lórí òrò. afẹ́ràn ẹ̀ ò dẹ̀ ń wá o mọ̀ jẹ́ ká fi ọ́ ṣàwátì o ìyá rẹ̀ ò nífẹ̀ẹ́ rẹ̀ fẹ́ pa ọ jẹ àjẹ́ nìyẹn. mọ̀ dé bẹ́ẹ̀ o mọ̀ dé bẹ́ẹ̀ o. kẹ́mi tèmi ti bàjẹ́ pátápátá ṣàánú mi. bàjẹ́ tí ẹ ò tí ì bàjẹ́ tó o bá gbọ́ pé orí ẹ̀ fọ́nká síbẹ̀ orí ẹ̀ túká síbẹ̀ tí ẹ bàjẹ́ nù wọ́n ti rún ọmọgi tó má ti sọ tètè ṣe báyìí bá ṣàgà fúnlẹ̀ lọ́mọ jẹ́ kí n rí ẹni torí ẹ̀ bá fọ́nká tí wọn ò bá fìbọn fọ́ tí wọn ò sì yẹgi fún tákà lórí ẹ̀ fọ́nká síbẹ̀ mọ̀pá yé ń ṣe onítọ̀hún ni ẹni táyé ò bá ṣe orí ẹ̀ gbọ́dọ̀ fọ́nká láì lásídẹ́ǹtì ah. ó dàbò sí kémi ah, bàbá ẹjọ́ ẹ máa lọ ẹjọ́. kí n dúró kí n lọ rè gbàjà bí kí n foṣó kí n lọ rè fèsì ìyá rẹ ìyá rẹ tiger kí n yà mí wẹ́lẹ́wẹ́lẹ́. ẹ tún fèsì ìyá rẹ gbọ́dọ̀ sọǹgà ẹ mi ò lè sọǹgà ara o fún yẹ gan. Ah! ọlọ́mọ jẹ. dájú. àtẹ̀yìn bá mi ọlọ́ọ̀lánú mi kẹ́mi kí ni mo fẹ́ ṣe báyìí sọ̀rọ̀. èmi náà mo ṣàgbọ́n gbogbo nǹkan tí bàbá sọ. ọjọ́ ìwọ ayé gidi fọ́. ìdáná ẹ mọ̀ ní ọ̀tọ̀. ayé ti pẹ̀sẹ̀ sọ̀rọ̀. Sorry, sorry, sorry, sorry. Ó lágbára gan-an mi mọ̀ pé wọ́n tó lè tó yìí ni. Sorry, pẹ̀lẹ́. Má sunkún mọ́, má sunkún mọ́. In fact, tó bá jẹ́ pé mi náà ni máa kó gbogbo àwọn ẹgbẹ́ mi straight àádẹ́ lọ dá seed sí màmá yẹn lára mi òtítọ́ òtítọ́ òtítọ́ òtítọ́ máa dà. láti gbà yẹn lèmi àti ìyá tó bí mi lọ́mọ láti fojú kọra wa bọ̀ títí bẹ́ẹ̀ni. ṣòro jẹ́ kí n sọ nǹkan tó wà lẹ́mìí mi fún ẹ lónìí. kò ń ṣe wípé tó bá ń yọ mí lẹ́nu pé ó fẹ́ lọ mọ mọ́mì mi ó fẹ́ lọ mọ mọ́mì mi tí mi ò ń dá ẹ lóhùn tó dàbẹ̀ pé mo máa ń yí ẹ sọ́tún yí ẹ sọ́sì yẹn ẹ̀rù ló ń bà mí torí mi ò mọ̀ bóyá kú dáàyà nìyẹn because gbogbo ìgbàlè mi máa ń sọ̀rọ̀ àwọn òbí tèmi fún ẹ ìwọ ò dẹ̀ ever sọ̀rọ̀ nípa tiẹ̀ ṣé wàá rí ní ìtí mo ti wá mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí mo wá ṣetán láti mú ẹ lọ anytime tó bá rẹ̀dí láti mú ẹ lọ máa mú ẹ lọ lọ́mọ àwọn òbí mi má sunkún mọ́ jàdó eh. má sunkún mọ́ ọlọ́run jẹ́ kí n bá ẹ̀rẹ̀ lé owó àpọ́nbẹ́bù rẹ̀. àǹtí àǹtí ẹ ló mà. báwo ni ṣe wà ọjọ́ mẹ́ta yes ma ṣàlàáfíà lẹ wà ma. pẹ̀lẹ́ ṣe wà ìjọ́ wo ló ti rí mọ́mì gbẹ̀yìn. Ehm, mo ṣì rí mọ́mì ń jẹta ma. orí wọn ń jẹta. o ṣọ. bẹ́ẹ̀ ni ma. dáná o kó máa ṣètọ́jú wọn o ṣùgbọ́n ṣùgbọ́n kó dáa kéèyàn ṣètọ́jú ìyẹ́ ẹ̀ ṣánṣá wà in good condition. mọ́mí wa very okay ma. Eh, anyway mo fẹ́ rí ẹ ní mo fẹ́ rí ẹ fọ́rọ̀ tó ṣe pàtàkì kan. Eh, ṣé kò le ma. rárá kò le fún ìlọsíwájú náà ni. Eh, ok màá wá rí yín lọ́la ń gbà yẹn. ó dáa ó ṣí àbúrò màmá retí ẹ ó dàbọ̀. káyé má fọmọ ọmọ ẹni adéṣèwà mo bá sọ̀rọ̀ yẹn o ó dá mi lójú pé ní àárọ̀ ọ̀la á débi báyìí ṣe gbọ́ ẹ ṣàfọkàn ara yín balẹ̀. òbí jìyà lóbi ọmọ bàbá tó rí igi gbòòrò hmm. ó yẹ kọ́lẹ́ ìfiná fún níyà omi òwe akíkó omi ṣọ̀tá láyé ọmọ mi má ṣe bá mi ṣọ̀tá tí ẹ mọ̀ kún ṣe òbí jìyà lórí ọmọ bàbá torí ìgbòdì ó yẹ kó lè finá fún níyà omi oore àdìmọ́ omi ṣọ̀tá ò láyé mi má ṣe bá mi ṣọ̀tá tí ẹ mọ̀ kú ṣe. olómi oore ẹ̀mí mi ọkàn mi alábàámi mi. mi alájọsọ ìmọ̀ rẹ̀. You are the honey of my life, my sweetheart. Gbọ́ tèmi o èyí ìfẹ́ mi. I live in my life. Ojoojúmọ́ mo fẹ́ máa gbó rẹ̀. Balẹ̀lẹ̀ lásánṣán mo fẹ́ máa rí o. Adá mi wọ́n ni adá ọ̀fun mi ẹ̀sìn bó ṣe bẹ̀rẹ̀. iṣẹ́ ọkọ mi. ṣẹ́dá ti wà òkè dáadáa. ti ń dúpẹ́ díẹ̀ díẹ̀ o. ṣé ẹ ti jẹun. àwọn mami adéṣẹ́wà ti máa ń sọ̀rọ̀ ẹ̀ fún yín tí mo máa ń jíṣẹ́ fún yín gbogbo parí. ah adéṣẹ́wà. ẹ rà mọ́. ẹ̀dá ìyá mi ọlọ́wà nífẹ̀ẹ́ fún mi lọ́wọ́ ẹ fún mi lọ́wọ́ ẹ o ṣe o ní dààmú ọwọ́ ẹ̀ lọ sókè wàhálà ó kéré ó tóbi kò mà ní jẹ́ tiẹ̀ ìwọ náà láàánú ẹ̀ lóra yín pẹ́pẹ́pẹ́ o ṣe aya mi o ṣe o o ṣeun. ṣé mọ́mí mi tó tún máa ń fẹ́ meat láti ẹjọ́ yìí tó ń dàbẹ̀ ni pé mo ń parọ́ fún ẹ àwọn ló ń wòye o. <laughs> adéṣẹ́wà ẹ ra mọ́ mi ẹ ṣe gan wa ẹ pẹ́ fún wa ma ọlọ́run á dẹ̀ fún yín lálàáfíà. gbogbo ìgbà ìkúlé máa ń jíṣẹ́ fún mi bó ṣe máa ń tọ́jú ẹ̀ tó máa ń fún nǹkan ṣọwọ́ sí mi tó máa ń ṣe dáadáa pé ọlọ́run á nífẹ̀ẹ́ wàhálà ìdààmú ò ní jẹ́ tiẹ̀ ọkọ ọba àdá ọba kò ní ṣá ẹlẹ́sẹ̀ wàá pẹ́ lé mi pẹ́pẹ́pẹ́pẹ́ ẹni máa ṣe ẹ nídìí lé mi ọlọ́run ní kó rí ìfẹ́ ìjìnlẹ̀ ọlọ́run bá mi fún sí láàrin o ṣí aya mi ọlọ́run á nífẹ̀ẹ́ ṣé a máa lọ sókè. àmín yéésù máa ń ṣe gan ma. èmi náà ti gbádùn ojú tó bá ríbi tí ò bá fọ́ ire lókù tó máa rí ìjọ àgbéyàwó yín báyìí ah wọn á gbà níjọ yẹn ṣó rẹ́yìn mi ọkùnrin obìnrin ni màmá báyìí fi gbé. àmín o. ọ̀pọ̀ bébí o èè oní tèmi òbí jìyà ló bí ọmọ bàbá tó bí igi gbòdì ó yẹ kó lè fi náà níyà ní ìwọ tí ojú bèrè ló dájú tó báyìí. bóyá ló mọ̀ pé ìyá ni wúrà nǹkan tó ṣe ò dára rà eh, mo dẹ̀ mọ̀ ẹ́ mo mọ̀ ẹ́ dáadáa ìwọ tó yẹ pé onílé káyàkáyò ni ẹ gbogbo èèyàn máa ń pè ẹ́ ní ẹlẹ́yinjú àánú ò ń ṣeré fẹ́rú ò ń ṣe fún ọmọ ò wá ṣe fún yẹ ẹ̀ ah kí ló dé bóyá ló wá mọ̀ wípé ìyá ìjíṣẹ́ jìyà lórí ẹ̀ pé kò bá lè jẹ́ èèyàn láyé. àǹtí ìyá mi jíṣẹ́ jìyà lórí mi kí n bá lè jẹ́ èèyàn láyé. bẹ́ẹ̀ ni. mi ò lè sọ pé ẹ̀ ń parọ́ torí pé àgbàlagbà ni nǹkan tó kọjú sí mi ó lè jẹ́yìn ló kọ sẹ́yìn àmọ́ àǹtí kí ni nǹkan tẹ rí tẹ fi sọ pé ìyá mi jíṣe jíya gan lórí mi. o fẹ́ mọ̀. bẹ́ẹ̀ ni. ọ̀dà mo ń bọ̀. ọ̀hún tí fọ́nì gan-an o wọ́n ní jíṣe jíya lórí èmi. Sure. Hmm pé àǹtí àǹtí kí ló wá dìde ṣe mọ́mọ́ ṣe irú eléyìí fún mi àǹtí ṣe mọ́mọ́ pè mí wá síbí láti wá bà tèmi jẹ́ nítorí ọlọ́run àǹtí àìwọ̀ ọlọ́run tèmi máa wá bá mi ṣé mo wá ṣèrìn báyìí. Ah, ah, àpò mi ṣèrìn agbára ọlọ́run ẹlẹ́dàá lè ṣe ìjókòó lágbára lọ́wọ́ ọlọ́run títí òní bàjẹ́. Eh, nǹkan tí ò yí ẹ òun ni màmá fẹ́ fi yí ẹ lẹ́nu jókòó ẹ wo àǹtí nǹkan tẹ́ ṣe fún mi yóò dùn mí gan o àǹtí yóò dùn mí gan o ó bá má jẹ́ yín. jókòó jókòó ẹ wo àǹtí mi ò lè jókòó. a ní kó jókòó kó fara balẹ̀ jókòó. jókòó ọkọ mi mi lè bá tiẹ̀ jẹ́ inú ẹ̀ jókòó. adéṣèwọ̀ ọ̀rọ̀ orí bó ṣe rò yìí tó o bá rántí àsìkò kan tí àárẹ̀ ńlá kan gbé ẹ ṣọlẹ̀ ẹ pẹ̀lẹ́ ìfọ ògbọ́ o ẹlẹ́rìí ìdùn àtòrí ẹni tí òsùn ọ̀ṣẹ́ mọ̀ pé eléré mọ̀bà ọ̀tún ìwájú ọpọ́n gbọ́ ẹ̀yìn ọpọ́n ìbà olùmúlọ́tún ọkànràn lọ́sì àárín ọpọ́n ìta gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n ìbá bàbá ìbá yèyé ìbá pábáyì ìbá tẹ́báyì bá a fẹ́ mọ lójú aríran èyí tá a fẹ́ rakọ̀rakọ̀ ní wo mọ́ fèrè fọbi mọ́ fibi fẹ́ ọrẹ́ o mọ́ fòlòlò fọ́hùn ìwọ́láwó èmi lọ́bẹ̀rì wàá lò gírí ń ta o àlákì ìbọmọlẹ́rù kó mọ́ lè rọ́. ifá ọgbọ́ rẹ̀ tẹ́lú ọ̀pẹ̀ mọ́ gọ́mìsì karaba òǹgbà akọ́nilọ́rọ̀ bí iye kan ẹni ọmọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ń dùjú ọjà wọ́dọ̀ òdùn ọ̀tí ń dorí elémèrè kórí elémèrè má bàa fọ́. Hmm. Ifá ní ká kí yín dáadáa ìyá wa ó ní ká ṣe yín pẹ̀lẹ́ ó ní ká sọ fún yín wípé ara ọmọ yín ó yá. àmọ́ àti ọmọ òun Ifá sọ fún yín pé ọwọ́ yín ló wà o. bàbá bíi báwo. o ṣeun o káre abiyamọ tòótọ́ Ifá yóò ná yín ní wàhálà àti ìrìn ẹsẹ̀ wípé ẹ lọ sí ibi tí omi gbígbóná àti tútù tó ti gbé pàdé omi ilẹ̀ bùwá o òun là á fi ṣètùtù ìdí tí ifá fi tọ́ka sí omi gbóná àti tútù rèé o ó ní kúlú wọn ò sọ lábẹ́ ọ̀tá ìrẹ̀ wọn ò sọ lálẹ́ odò adífá fún ọlọ́fin abùṣe gbàdà fọkàn bí ọmọ rẹ̀ èyí tí ń fojoojúmọ́ ṣàrùn ọ̀gìnìtì ó ní kó káàkiri mọ́lẹ̀ ẹbọ ni kó ṣe. E nítorí bí omi gbígbóná bá ń bínú omi tútù la á fi ibẹ̀ ibi tí ọ̀rọ̀ omi gbóná àti tútù tó ti gbé yọnu Ifá ní ẹ lọ bu omi gbígbóná àti tútù yìí wá níbi títí ń yọ ẹ lẹ́bọ́ bá fín lẹ́bọ́ dà lódòdì ọ̀run pèrègèdè. Ah, bàbá omi gbóná àti tútù gbóhun ti fẹ́ rí. ìyá wa ẹ kúkú rí ẹ ṣe sùúrù o ṣé ẹ mọ̀ pé mo ní Ifá tọ́ka sí wípé yóò nà yín ní wàhálà àti ìrìn ìjẹ́ ẹ mọ ìlú kan tí wọ́n ń pè ní ìkọgòsì ìkọgòsì táwọn wí èkìtì nílùú ọ̀hún wà àṣẹ olódùmarè ni ibẹ̀ ni omi gbígbóná àti tútù tí wọ́n ti pàdé ara wọn omi gbóná wá báyìí tútù wá báyìí bẹ́ẹ̀ bá ti rí omi ìbù wá ló bá parí àbùṣẹ́bùṣe. òbí jìyà lómi ọmọ ní ọmọ tó ti wá bí ìlú dára láti bí oṣù mẹ́sàn-án sẹ́yìn níbo mo ti wá fẹ́ rówó ti fẹ́ fi mọ́tò lọ sílùú yìí bàbá sọmọ yóò ní ikú bá ìdúró mẹ́rin ṣàánú. abiyamọ ìrànlọ́wọ́ tèmi rò pé mo lè ṣe fún yín òun ni mo ti ṣe. òbí jìyà lóbi ọmọ máa bá torí ìbòdì ó yẹ kó lè fi omi o àkìbò mi ṣọ̀tá ò láyé ọmọ mi má ṣe bá mi ṣọ̀tá tí ẹ mú kú ṣe òbí jìyà ọmọ bàbá torí igi gbòdì ó yẹ kó lè finá fún níyà omi o àkìbò mi ṣọ̀tá ò ọmọ mi má ṣe bá mi ṣọ̀tá tí ẹ mo kú ń ṣe. òbí ń jìyà ló bí ọmọ bàbá tó rí igi gbòdì o akínbó mi ṣọ̀tá ò láyé ọmọ mi má ṣe bá mi ṣọ̀tá tí ẹ mo kú ń ṣe. Hey, hey, oh, oh. oh ọmọ mi torí ọmọ mi ni mo débi tó yẹ kí n dé o mo bẹ́ẹ̀ dókòrò kòtò mo gbàwẹ̀ ẹ gbàwẹ̀ torí ọmọ náà ni mo débi omi gbóná omi jùjù omi tí yàn lálùlálù mo sáré dídí o torí ọmọ mi ni ọmọ mi o ibi ọba wa ire nìkan máa ń jẹ tiẹ ire lójú orí o bẹ́ẹ̀ ni ọmọ rẹ. òbí ń jìyà lóbi ọmọ bàbá tòmí igi gbòdì ó yẹ kó lè finá fún níyà omi o a kì í bómi ṣọ̀tá ọláyé ọmọ mi máṣe bá mi sọ láti yẹ mo kò ń ṣe òbí jìyà lóbi ọmọ máa bá torí igi bòdì ó yẹ kó lè fi ná. àwọn kan kan kan kan wúwo e lọ wúwo kan e lọ mọ. wọ́n ní kí lè ṣe kí lè ṣe ń bí báyìí. mo fẹ́ mọ̀ mi gbóná àtọ̀mí títù wọ́n ra ọpọ́n ìwẹ̀ sanwó ìmọ̀ fi owó ẹ̀ ń san. kì í ṣọ̀fẹ́ máa ń san owó ni ẹ máa sanwó kẹ tó lè bu. bàbá ọkọ mi ìjọ torí ọlọ́run. èló ni. so ẹ gbọ́ mi fọ pé ẹ gbọ́ mi tó pé. kò gbọ́ kò gbọ́ kò gbọ́ kò gbọ́ tó ń gbọ́ kò yé. Ah, owó àpò méjìlá àbọ̀. two five ló ń jẹ́ bẹ́ẹ̀. àti ìlú ìpínlẹ̀ mi ti wá ọwọ́ yìí ti bá dé nígbà yìí. wọ́n ìrajà lọ fẹ̀mẹ̀ náà. ọ̀fẹ́ ló pe. òbí jìyà ló bí ọmọ bàbá tó bí igi tó dé ó yẹ kó lè jiná fúnìyà omi òòrè akíngbómi ṣọ̀tá ọláyé ọmọ mi má ṣe bá mi ṣọ̀tá tí ẹ mo kún ṣe òbí ń jìyà lórí ọmọ bàbá torí igi bòlì ó yẹ kó lè finá fún níyà omi òwe ah, kábíyèsí ọlọ kábíyèsí ọlọ́run eh, ọmọ mi eh, má bá mi ṣe eh. ọgbà mo kì í ṣe dídá ló dá o ẹgbẹ́ kì í ṣe léèyàn. lọ́wọ́ owó kábíyèsí ẹ̀ olúwa ó mà tóbi lọ́ba o omi gbígbóná fẹ́ fẹ́ nílẹ̀ ẹ̀bẹ̀ àti gbígbóná àti tútù. àwọn èdè pẹ́ẹ́tù mi àwẹ̀. gbígbóná àti tútù nílẹ̀ ẹ̀lẹ̀ ẹni tó bá ní kò sọ lọ́wọ́ tó ọ̀ma ti kú ìbá ẹ̀ ìwọ gbọ́rọ̀ omi yìí ni mo wá bù yìí o jẹ́ ká ọmọ mi yá o tí má ti ń gbé mi yìí délé ìwọ ọlọ́run kó bá mi fún mi ṣèwọ̀sán fún ọmọ mi o kí má ṣe wàhálà dànù lásán o èmi náà torí ọmọ ni torí ọmọ mi kò ṣe ń sáré ká ọmọ lè ṣinṣin fún níṣin àbí àwọn ayé ká tẹ́wọ́ àdúrà o. Lagos by car Lagos by Lagos too much on Lagos Lagos by car Lagos biker. car. Lagos by car too much on Lagos by car. Lagos by car. Lagos by car. Lagos by car. Èló lówó mọ́tò. One five moto máa wọlé ma. One five. Bẹ́ẹ̀ ni ma. Àǹtí, ẹ jọ̀ọ́, ẹ jọ̀ọ́ mo fẹ́ sáré tọ̀. Ìjọba mi wò. Ẹ̀jẹ̀ máa pẹ́ o. Ẹ̀jẹ̀ máa pẹ́ o. Lagos by car, Lagos by car. Ẹ bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan báyìí kẹ́ wọnú báyìí wọnú síbẹ̀ yẹn. Lagos Biker, Lagos Biker. Lagos Biker, Lagos Biker. Ìyá ẹ̀dá ìyá tó lọ tọ́ ẹ̀dá. Èèyàn kan ló kù. Ta ló lẹ́yìn tẹ́gbẹ́ síbi? Obìnrin kan ló wọlé ńsìn tó ní òun fẹ́ lọ àdẹ̀mọ̀gbà tó máa tó dé so ẹ lè wọlé báyìí torí ayé obìnrin yẹn lélẹ̀. ṣé fẹ́ máa fi ẹrù gbààyè fún yàn. àlọ́ gbé ìkòkò àlọ́ gbé kíní ìkòkò yìí lẹ̀ àwọn fẹ́ sáré tọ̀ o ṣáma ní kó má gbélé kó má tọ̀ ni. tọkọ bá kú sí mo ṣe máa dúró pé kéèyàn kọ wà kéèyàn kọ wà wọlé èyí ò lè dúró. Ah, ó lè já omi ìsọnù kò já báyìí o mọ nǹkan tó lè fọ mi ṣe síbi aṣọ mi ló gbé sínú ẹ. Ah. mi ò mọ nǹkan tó lè fi ṣe sóòtú bá dé àlọ́bù mi. tọ́lọ́dà mi nù tọ́lọ́dà nù mo gbé tọ́lọ́dà mi nù. ẹ wo ọmọ mi nìkan dúró yìí. àti kí lóde kí ni mo ṣe fún yìí tẹ́dọ̀ mi mi nù. èmi ò mọ pé omi ló wà bẹ̀ ṣe bẹ́ẹ̀ dẹ̀ lọ. àyà jẹ́ kí mo gbé àwọn ọmọbìnrin kí ni mo ṣe fún ẹ kí ni mo ṣe fún àwọn ọdọ ìjọ torí Ọlọ́run fún mi àbíàmọ ayé ẹjá tẹwà dúra o káyé má fọmọ wa ṣe pàṣọ náà mo ti fẹ́ rówó báyìí ìwọ náà kò sí kọ́kọ́ lọ́wọ́ ayé yìí ó máa bẹ gan. ìwà bóbiri yóò dé ṣẹ́ka fún mi. àbí àmàyé o. ìṣòro lọ́wọ́ mi ìrètí ti ṣú báyìí náà òbí ń jìyà. Bọ́dọ̀ ní mọ́tò mi ìlà mọ́. Lómi ọmọ. Àwọn èèyàn mà ní ká o. Bàbá mi ló wà wọ́pọ̀ Ó yẹ kó lè finá fún níyà. Ah, omi òòrè àtàkùn omi ṣọ̀tá ọ̀láyẹ. Ọmọ mi má ṣe bá mi ṣọ̀tá tìyẹ mo kú ṣe. Òbí ń jìyà lórí ọmọ bá a bá torí igi gbòdì ó yẹ kó lè finá fún níyà òbí òwe ẹ jọ torí Ọlọ́run àtẹkọ ni mo ti wá sí kọgò sí níbí ìṣòro kan òun ló gbé mi débí mo wá fẹ́ padà kò sí owó lọ́wọ́ mi láti padà. ṣé ìmọ̀ nìkan kan lulú yín ni ìmọ̀ nìkan lulú yín. mi kì í ṣọmọlẹ̀ yìí mo wá ṣe nǹkan ìṣòro kan ló gbé mi délùú yìí. láti yẹn kó èèyàn aṣèyàn lù kọgùn sí níbi ìmọ̀ nìkan kan ẹ sì ṣe ọkọ̀ kì í múrelé lọ́rin ẹni tó lè bẹ́ẹ̀ nìdíẹ́ o ìyẹn burú ìjẹun báyìí wá ń kàn ṣe rí èsì ó púpọ̀ lọ́mẹ ṣùgbọ́n ìmáléjì rẹ̀ egbin délé kéde sì gbẹ́yìn torí tọrọ sí lójú ọ̀nà epuru ọ̀dàbọ̀. ẹ ṣé o ẹ ṣé o. Salisu Gurmi wallahi ya yi waka sosai kai bi si kai yarinya ti si ka si kushe na bamba na zarari zai kai ayya bai sabur kuto bai sha ba ruwa kwakwa ne na dora kai bi si kai Salisu Gurmi eh, Sanu mama. ẹ gbọ́ yorùbá yorùbá yorùbá. yorùbá ba ji abin na fada. ṣe yorùbá. ó yorùbá ẹ mo gbódì ìgbà dídì ẹ. ẹ wo ṣe rí èmi èmi wá láti èkó. àkó. èkó èkó. àkó. lagos lagos. ó lagos. èmi wá sí ìlú yìí mo wá fẹ́ padà sí Lagos mi ní owó mọ́tò mo fẹ́ torí ọlọ́run torí ànábì mọ́mọ́ fún mi ní owó mo fẹ́ fi wọ ọkọ̀ padà lọ sí Lagos. kò dín mọ́tà kó owó ako ẹ ẹ ẹ ẹ ìwà kó wa ke wallahi ya ke wa na samu dare duba dukan na fita de nono duba da dabi da kome ka kome na fita haka gaba daya ni eh, eh. a ní owó ńlẹ̀ da yawa mo ní owó púpọ̀ àmọ́ ní da kai ka sika ciki eh? so ci gindi <laughs> ani fún mi ní owó owó ni. zaya èmi pẹ̀lú rẹ̀ ká wọlé kẹ́ ṣe haka haka. Eh? máa fún ọ ní owó kẹ́mi bẹ́ẹ̀ wọlé kí n fi nǹkan tí mo ní kí n fi wá nǹkan tí mi ní. ẹ ṣe aka aka aka aka aka. ní ọ̀dọ̀ haúsá lásán lásán ìrì ní ẹ ìrì òun ní ẹ olóṣì. òbí ń jìyà ló bí ọmọ bàbá tó bí ibi gbòdì ó yẹ kó lè fi fún níyà omi ooo akínbómi ṣọ̀dá ọláyé hmm. ọmọ mi. wọ́n ní tí ìyá ńlá bá gbé ní sọ́lẹ̀ kékeré náà máa gorí ẹni wọ́n ní tí ọ̀nà bá dí mọ́ ọ̀jọ̀gbọ́n tó bá rí èèwọ̀ láti fi rẹ ẹ̀mí ẹ̀ kalẹ̀ kó jẹ́ ìwọ náà ṣùgbọ́n tí ọ̀nà bá wá là kó pa ìwọ náà tì àwọn àgbà pọ̀ wọ́n ní tí èyí tá a bá ń jẹ bá tán èyí tí a kì í jẹ ló kù àti pé tí a bá ń jẹ̀fọ́ ọ̀sán tá à ń jẹ̀fọ́ òdù ṣebí nítorí ọmọ ni ìwọ ọlọ́run wá wọlá pé nǹkan tí mo fẹ́ ṣe yìí kò tẹ́ lọ́rùn kọ́lọ́n bá mi fún adéṣẹ̀wà ní àlàáfíà kọ́lọ́n jẹ́ kó gbádùn torí ọmọ mi ni mo débi tó jẹ́ gíndé o mo bẹ́ẹ̀ dókòrò kò tó mo gbàwẹ̀ ẹ gbàwẹ̀ torí ọmọ náà ni débi omi gbóná omi jùlù omi yíyan lálù. àwọn ìwọ ń ṣe iṣẹ́ wa ó múra sí iṣẹ́ gan. ọmọ mi ó. ṣé ìwádìí òdi tó bá di ọ̀la wàá fún ọ ní owó púpọ̀ wàláì kú dídé àwọ̀ náà lẹ́yìn tó ń bá kí. wo mi ìdúró dọ̀là dúró dọ̀là kọ ẹjọ́ ẹ̀ kọ wọ́n ní sílá ìyá bá gbé ní sọ́lẹ̀ kéékèèké a máa gorí ẹni. mẹ́kàṣe. ẹ ẹ wo èmi mo sọ fún ẹ mo ní ibi tí mo ti wá ó jìnnà ara wọn tèmi kò yẹ èkó ni mo ti wá fún èmi lókè mi ó máa lọ. ẹyà ẹyà oko odò ìyá rẹ fẹrẹ ìjà gbọmọ. ó sì kó gbogbo ẹ wá. ṣìgá ṣìkàmọ̀nà tó sọ pé bá ti di ọ̀la kó máa lọ wá fún gbogbo owó. wọ́n wá tún fọkùn so mí mọ́lẹ̀ lóṣì. zo zo zo. tí ìwọ bá tún ní anídìí ọwọ́ àbí ìṣòro àṣòro kí ìwọ wà. gbogbo àwọn fámìlì ẹ ní Kaduna ló máa níṣòro ṣùgbọ́n. wọ́n sáré dídí o torí ọmọ mi ọmọ mi o bí ọba wa ire ni kọ́ mọ̀ ń jẹ tiẹ̀ ire lójú orí o bẹ́ẹ̀ ni ọmọ rẹ. òbí ń jìyà ló bí ọmọ bàbá tó igi gbòòdì ó yẹ kó lè finá fún níyà òbí o a kì í bómi ṣọ̀tá ọláyé ọmọ mi láṣẹ bá mi sọ láti ẹ mọ kò ń ṣe òbí tí ìyá ló bí ọmọ bàbá torí ìdìbò ni ó yẹ kó lè náà níyà mi òbí ooo àkàtìbò mi ṣọ̀tá ò láyé ọmọ mi má ṣe bá mi ṣọ̀tá tí ẹ bá mi ṣe ajá sórí bẹbẹ ajá ráyé ajá rọrùn àwọn àgùntàn náà rìn lọ́wọ́lọ́wọ́ kọjá lábẹ́ ọ̀nà àdífá fún Ọ̀rúnmìlà nígbà tí bàbá ń sùn tí bàbá ń làlákàlà bí bàbá ṣe ń sùn bàbá ń ríkú bàbá ń sùn bàbá ń rárùn bàbá ń sùn bàbá ń rófò. wọ́n ní Ọ̀rúnmìlà káàkiri mọ́lẹ̀ ẹbọ ni kó ṣe Ọ̀rúnmìlà gbọ́ rírú ẹbọ ó hurú ó gbọ́ ìkarara ẹbọ hóhá wọ́n wá ní ìwọ òfo tí ń bẹ nílẹ̀ yìí àti kìlọ̀ fún ọ kó o mọ̀délẹ̀ yìí mọ́ o ṣàwérè pèpè àrùn tí ń bẹ nílẹ̀ yìí a kìlọ̀ fún ọ kó o mọ̀délẹ̀ yìí mọ́ ṣàwérè pèpè ìwọ ikú tí ń bẹ nílẹ̀ yìí a fún ọ kó o mọ̀délẹ̀ yìí mọ́ o ṣàwérè pèpè nítorí wọ́n ní bí omi gbígbóná bá ń bínú omi tútù là á gbogbo ìwọ àrùn òfò ikú àdánù tí ń bẹ lára adéṣẹwà ọmọ àjọkẹ́ látòní lọ jáde orí ibú orí túlù inú rírun tí ń bẹ lára adéṣẹwà ọmọ àjọkẹ́ láti òní lọ jáde nítorí wọ́n ní ẹ̀yìn àmù kì í ṣe léègbín kò kò kò báyìí lára ọ̀tá ń le adéṣẹwà ò fárùn mọ́ òun kò fẹ́ òfò mọ́ o kò fẹ́ kú tó yáwọ́. Hmm, ìyá wa ẹ kú ọ̀rọ̀ ọmọ tó bí wọ́n ti ṣe náà láṣẹ yìí o òun rèé o omi gbóná àti tútù ọ̀hún rèé gbogbo ìpèsè tó yẹ ká ṣe láti ṣe síbẹ̀ bẹ́ẹ̀ bá ti wá gbé omi tí ń bẹ nínú òrù ìdélé ẹ fún adéṣẹwà ní díẹ̀ mú bẹ́ẹ̀ kẹ́ ẹ wá da omi tó kù kẹ́ ẹ dà pọ̀ mọ́ omi tí ń bẹ nílé kẹ́ ẹ fi wẹ̀ fún un lágbára aláwòrán bí ọba mi òkè ọba tí ń jẹ́ òun nígbà tí ò sẹ́ni tí ń jẹ́ òun lágbára olódùmarè ọba tí ń fẹ́ ká mọ́ já wa lásìkò tóun ká mọ́ já wa ọba tí ò tí ń jóun nígbà tí ò bá fẹ́ kẹ́nikẹ́ni ó jóun gbogbo àrùn tí ń bẹ lára rẹ̀ ó dègbé yóò bọ́dọ̀ lọ ni yóò mọ̀ ṣàn. òbí jìyà ló bí ọmọ bàbá sórí igi gbòdì ó yẹ kó mi finá fún níyàwó omi o ẹ akínbómi ṣọ̀tá láyé ọmọ mi má bá mi ṣọ̀tá ìyàwó ṣe pé ọ̀rọ̀ ìyá lórí ọmọ ó pọ̀ gan-an ìjẹ́ ìwọ tí ẹ mọ̀ bóyá wọ́n rí ẹ̀gbẹ́ tó tó yẹn nígbà tí wọ́n wà lórí ìdùbúlẹ̀ àìsàn. bọ̀ àǹtí nígbà tí mọ́mí rí ẹ̀gbin àtẹ̀wọ̀sí lórí mi kí ló wáá dé tó ṣe ṣe àdúró ìpè bẹ́ẹ̀ yẹn fún mi àbí mọ́mí ṣe bí mo fi etí mi gbọ́ báyìí ni èmi àti adẹ̀tún ríra wa. adéṣẹ́wà kí n ṣépè fún ọkọ mi ṣépè dírẹ́ nìyí nígbà tí ààrẹ ìyá tó mú pa lọ sọ́dọ̀ bàbá yẹn ohun tí bàbá yẹn fún mi ni mò ń lò ó. àbíyamọ ẹ kú ọ̀rọ̀ ọmọ àti ẹdúpẹ́ gbára ọmọ tiẹ̀ tí wá yá. ṣé bàbá o dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé òwe ẹ̀ ní ṣàṣẹ o. Ah, gbogbo ọpẹ́ tó lódùmarè ọba ni ọba mi àdìgún ní kẹ́ ẹ jẹ́ ká mọ́ fọpẹ́ yìí nítorí pé adùn ṣe bí ohun tó lòdùmọ̀ rẹ̀ ti lọ́wọ́ sí ni aṣòro ṣe bí ìtọ́ba mi òkè òfẹ́ òun ló parí rẹ̀ ló gbélé wa lọ́wọ́ pé káàrí ṣe bó bá ní amọ́rí ṣe kí ni a fẹ́ ṣe kóòtù wo ló fẹ́ fọlọ́dùmarè ọba sí kò sí ó kàn jẹ́ wípé òòrọ̀ ọmọ tẹ́ ẹ wá torí rẹ̀ ṣe gbogbo wàhálà yìí àkókò òbí ọmọ lásán lásán ni bẹ́ẹ̀ ni wò ó ṣé o rí ọmọ rẹ táwọn yìí bó bá pọn mi ta yóò ṣọ́ọ̀tì bó ṣiṣẹ́ oko kò lè rí kọ́bọ̀ mú délé wo oore ti sọnù lára rẹ̀ pátápátá ó ti ṣe nǹkan tí èèmà tó di ọ̀run wá nù. ní ọmọ tèmi ti torí ẹ̀ ṣe wàhálà tí mo ti torí ẹ̀ dààmú káàkiri lẹ́nìgì oníṣúná rẹ fún mi yá. ẹ̀yin arábìnrin ṣe sùúrù fọkàn rẹ balẹ̀ ṣé o mọ̀ yìí pé ilẹ̀kùn ni mí nínú ìgbésí ayé rẹ mo rí lé mo sì tún ròde. bẹ́ẹ̀ni. ṣé o mọ̀ pé a ti sọ fún ọ rí wípé odù tí wà lára bá wálé ayé tó tẹ̀ wáyé odù kó lówó kó lọ́lá kó níyì láwùjọ kó o dẹni ayé ń fẹ́ kó dolókìkí ni ìdí rèé níjọ́sí nígbà tí iṣẹ́ ń da ọkọ rẹ̀ láàmú la ṣe gbé àìsìkì tiẹ̀ la ṣe gbélé ọkọ rẹ̀ lọ́wọ́ pé kọ́kọ rẹ̀ náà kó lè lọ́lá kó dẹni abiyì láwùjọ. ó wá rí Olódùmarè ọba mi àdìgún tó mú un gbogbo tó sì lè ṣe gbogbo nígbà tí ó gbèbí tí ṣe é ṣe dé ó sọ ọkọ rẹ̀ di abẹ̀mí kúkúrú ó fi kú tó yàwó pa. ọkọ rẹ̀ rọrùn àrèmọ́bọ̀ kò dágbére fẹ́nìkankan tó fi lọ ó ti gbé gbogbo iyì àtọ́lá tìyẹ ó ti gbé lọ sọ́run bí bẹ́ẹ̀ kọ́ níṣe ni ìbákan sọ nísìnyí pé nínú ọlá tí ìwọ gbé wáyé odù rẹ tí ìwọ mú wáyé ká fọmọ rẹ ká wẹ orí burúkú ara rẹ kúrò ó ráyé àìrẹ́ fún ọ̀tá lẹ́ẹ̀mejì àmọ́ yìí ò ṣeé ṣe mọ́. bàbá mo dàbí bàbá ìjọ ẹgbà mi kí ni ọ̀nà àbáyọ báyìí. ó rí ọ̀nà àbáyọ tó ń béèrè bó o bá fẹ́ kí ọmọ rẹ dẹni abiyì láwùjọ a jẹ́ wípé o ò fi kàndínkàn ní o. fi kàndínkàn. bẹ́ẹ̀ ni o fi kàndínkàn o mọ̀ pé bí a bá gba nǹkan dúdú lọ́wọ́ ọmọ yìí ké a fi pupa tàn jẹ ni. bàbá ṣé kò wá ní mẹ́mi lọ báyìí. rárá o eléyìí ò lẹ̀mí lọ o pínrín kò la èmi lọ rárá. èmi náà kọ́ torí ọmọ mi. tó bá ti ní kò ní mẹ́mi lọ. torí ọmọ mi kò ṣe ń sáré ká ọmọ mi sísè. a jẹ́ pé ó kú ìbàdàn ro ìwà àtọmọ rẹ̀ dọ́dọ̀ mi bí lálẹ́ òní. bíṣọ ọmọ bá jìnnà òun ẹ wọn máa fi wá ṣàwátì o. ẹ ṣe má má sá fún mi òwe. òrèrè awọ ayé ló díbà fún ayé ọmọ ògbólú ayé pẹ̀rẹ̀pẹ̀ awọ àtọ̀ ló díbà fún àtọ̀ ọmọ ògbólú ìjàpọ̀lẹ̀ òrèrè la ó wo ọ́ wò ẹ ò láyé rí ibi tí ń bẹ lọ́nà ẹ̀yà fọ́mọ awo ikú paramọ́ àrùn paradà àrùn tí ń bẹ lọ́nà ẹ̀yà fọ́mọ awo ikú paramọ́ àrùn paradà gbogbo ọ̀nà yà gbogbo ibi tí bá ń bẹ lọ́nà ẹ̀yà fọ́mọ awo adéṣẹwà wọ́n ní adébíyẹ̀yìn mọ́kọ́ àgbà ọlẹ́ni o bá a bá débi iṣẹ́ ṣíṣe là á ṣe o tó ẹ̀yin tó láyé ìpèsè yín la gbé wáyé o àṣeyìrí àdánù òfò orí ibú ẹ afẹ́ kó bá odò tí ń ṣàn lọ kó dohun gbàgbé lára adéṣẹwà látòní lọ ẹ jẹ́ kó bẹ́gbẹ́ pé o ẹ jẹ́ kó bágbà mú o ẹ wọ́n ní ìgbà ẹkẹ́ ní fọwọ́ tilé ibà aláàmù ní fọwọ́ tẹ̀ bá ògiri igba èèyàn ní fọwọ́ ti ọba lẹ́yìn ọ̀gẹ́gẹ́ ọ̀gẹ́gẹ́ bákèrè ti ń wọ́tọ̀ ọmọ ẹ̀ lẹ́yìn ọ̀gẹ́gẹ́ ẹ̀yin ìyá mi òṣèré ọmọnìgà ìpèsè yín la gbé wáyé o ẹ jẹ́ kẹbọ òfin kẹbọ ó dà kó dòde ọ̀run ẹ afẹ́fì kan dé kan báyìí ni o gbogbo nkíhun tó bá wù yín kẹ ẹ gbà lára àjọkẹ́ ẹ ká fi rọ́pò tàdéṣẹ́ wa o àmọ́ gbogbo yòówù tẹ ẹ bá lè gbà ẹ mọ̀jọ́ la tẹ̀mí lọ o ẹ òtété òní ni kọ́nàkọ́nà kọ́nà wọn ẹ jẹ́ kí apá gbébi tápá gbé o kẹsẹ̀ gbébi tẹ́sẹ̀ wà ẹ gba gbogbo ohun tó bá wù yín kẹ́ ẹ fìkan ra kan kẹ́ ẹ fìkan dé kan àmọ́ wọn ò fẹ́ kó la tẹ̀mí àti fẹ́ fìkan dé kan báyìí o kẹ́ ẹ wá gbà ní kíá ó yá gbé sílẹ̀. thank you kí ló dé. mọ́mí tẹ̀ mọ́mí tẹ̀ mọ́mí mọ́mí tẹ̀ ọmọ ẹ̀gbọ́n mi mọ́mí. mọ̀tẹ́bí tó jẹ́ jíǹde o. ṣéwà sípè díré ni nígbà tí ara ẹ̀ yá tán mo padà lọ sọ́dọ̀ bàbá yẹn bàbá yẹn fi yé mi pé nǹkan tóun fún mi yìí o tí má ṣe ń ṣe ìpè fún ẹ tó bẹ́ẹ̀ làdúrà ẹ̀ ṣe máa máa gbà ẹ́ sípè díré ni mi lè ṣépè fún ọkọ mi mi ì ṣépè fún ẹ nítorí tiẹ̀ òun ni mo ṣe di olójú kan tí mo dà yìí mọ́tọ́lá ni torí ọmọ òun náà gẹ́gẹ́ ṣe sọ ẹ̀mí ẹ̀nu oníṣẹ́ wa. ewu mọ̀ mọ́ ẹyin sunkún mọ́ ẹ má sọ fún ọmọ torí pé ìrònú máa ń mú ẹkún àsùnwọ̀n wà lẹ́yìn ṣé ti yẹ yín ẹ̀dùn tó lọ bẹ́ẹ̀ ni. torí tẹ bá ń ronú báyìí ẹ lè lọ ṣòro sọ ẹjọ ṣó ti yẹ yín ó ti tó kò dé sẹ́ni tó máa gbọ́ ti adéṣẹwà náà tó máa dá lẹ́bi ìpètè iṣẹ́ yẹn ló bà lẹ́rù ẹjọ́. mọ́mí ìjọ mi ò mọ̀ pé yín lè gbáyé lọ́wọ́ fún mi tí mò ń jẹ mi ò mọ̀ pé ọlá omi yín lẹ́jà mi fi mi ẹjọ́ nítorí ọlọ́run ẹ̀ dáríjì mi mo wá ń ṣe ìlérí fún ilé mi wípé ìyá yìí ti dópin ẹjọ́ mọ́mí ẹ má bínú àgbàmọ ayé ká tẹwàdúrà o bíṣọ ọmọ bá jìnnà o ẹ wọn máa fi wá ṣàwátì o mama sá fún mi o ẹ ọmọ mi kí ló dé lọ́hùn mi ayé yìí kìdẹ́ ni mo ṣe òbí púpọ̀ ọ̀hẹ́ ẹ tó fẹ́ máa máa máa fi lámì lójú yé kí ló dé náà ẹ̀ inú ayé pé gbà ó òbí ń jìyà lórí ọmọ bàbá torí igi gbòdì ó yẹ kó lè finá fún níyà omi o akíngbómi ṣọ̀tá ò láyé ọmọ mi má bá mi ṣọ̀tá tí ẹ mọ̀ kú ń ṣe òbí jìyà tó bí ọmọ bàbá torí igi bòdì ó yẹ kó lè finá fún níyà omi o akínibómi ṣọ̀tá ò láyé ọmọ mi má ṣe bá mi ṣọ̀tá tí ẹ mọ̀ kú ṣe. ọmọ mi torí ọmọ mi ni mọ débi tó jẹ́ gíndé o mọ bẹ́ẹ̀ dókòrò kòtò mọ gbàwẹ̀ ẹ gbàwẹ̀ torí ọmọ rọrin mọ débi omi gbóná omi jùjù ju omi tí yàn lálùlálù mọ sáré dídí o torí ọmọ mi ni.